bákan náà tọrọ àlékún kí àti ìgbè fún anábìwà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àwọn sọ́lá ìgbà àtijọ́ ọlọ́kùnrin máa bá àdábì àwọn ará ilé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà títí di ọjọ́ ìlú ìrìnàjò àmà a fi ọgbọ́n fún ọlọ́run tí ó tó sọ wa bí òní tí wọ́n mọ̀ bọ́ ìgbéra ọdún thirty six tó di méjìlélógún tó di eighteen àbẹ̀rẹ̀ bí a ṣe ń gba owó láìláàpọ̀ kọ́dọ̀ ní ọ̀ka ọlọ́gbọ̀n kó bá wa láyé jẹ́ ká ṣe kò bẹ́ẹ̀rẹ̀ kàwá fún ara àwọn tí ó ti ẹ̀ ṣe bẹ̀ lọ́la ọlọ́la ìwọ́ta ìgbà ìgbà ìwọ́n ní ìtẹ̀síwájú àwọn àlàyé eléyìí tí a ṣe lọ nípa òsì Suratul Fatiha a ti ṣàlàyé fúnra wa lánàá ìtumọ̀ Bismillahir Rahmanir Rahim àwa bá ìtumọ̀ Alhamdulillahi Rabbil Alamin òun ni à ń ṣàlàyé lọ nínú àwọn àlàyé èyí tí a ti ṣe lánàá a ṣàlàyé fúnra wa pàtàkì mímọ̀ dúpẹ́ fẹ́ràn àti ọ̀rọ̀ tí àwọn aṣíwájú ogun wa nílẹ̀ Islam tí wọ́n sọ nípa iná gbígbẹ́ torí kọ́lọ̀ ọba gangan bẹ̀rẹ̀ Quran pẹ̀lú alhamdulillah rabbil alamin ọlọ́run ní ọpẹ́ ni fún èmi ọlọ́run ọba gbogbo àgbáláyé ọba tó dá gbogbo nǹkan tí ń bẹ ọba tó dá èèyàn ọba tó dẹ́ranko ọba tó dá tí ń mí àti tí ò mí ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba náà àwa ka díẹ̀ nínú ọ̀rọ̀ tí àwọn ènìyàn ọlọ́run tí wọ́n sọ bákan náà kásáré fi kún ọ̀rọ̀ nínú hadithi anábìwà muhammad sallallahu alaihi àfa àwa anas ọmọ amáàlì ọlọ́run bá lè yọ́nú sí wọn nínú hadithi tí wọ́n gbà wá wọ́n ní òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àti ìyọ̀wọ́ ó máa bá a sọ láì wípé má anáàmà lọ́wọ́ aláàbúlé nìmọ́ta fàkọ́lá alhamdulillah ilá kánà lẹ́bí àátọ́ ọgbẹ̀lú ọba àlekẹ ọlá lẹ́ni tó ṣe alhamdulillah nínú riwaya hadith yìí èyí tó já sí pé àwọn àfóò ní hadith wọ́n ní tó lálàáfíà rẹ̀ gẹ́gẹ́ bí àfà wà nínú jamiu 5563 ọwọ́ awòsànsàn ọwọ́ sọ pé alhamdulillah mo dúpẹ́ fún wọn náà alhamdulillah ìwọ̀n ọba tó pẹ́ tó sí illa kana lẹ́bí àátọ́ ọgọ́lùmọ́ àfọ́dà àfikọ́já sí pé oore tọ́nà ọba àlejò ọlá alẹ́bí àátọ́ ẹ̀rí nǹkan tó dá sí wípé wọ́n fún ẹni yẹn lóore àbíká sọ pé nǹkan tẹ́ni yẹn mú wá nínú ọgbẹ́ ó lóore fún ju tí wọ́n gbà lọ́wọ́ lọ bó ṣe dúpẹ́ fọ́lọ̀ ọba yẹn ọpẹ́ tó dùn yẹn rèé ọ pàtàkì lọ́dọ̀ ọlọ́run ju nǹkan tí wọ́n fún lọ ó tọ̀dọ̀ láti dúpẹ́ fọ́lọ̀ ọba àlejò ọlá ọpẹ́ yẹn ti lóore lọ́dọ̀ ọlọ́run gbogbo ayé àbíkọ́lá ṣe fún wọn jẹmọ́ tó bá rí bẹ́ẹ̀ àṣetọ́nà ọba ti ń sọ fún mùsùlùmí àmọ́ wá dúpẹ́ fún ọlọ́run àfáà ní Rabbil Alamin ọba gbogbo àgbà ńlá ayé kí la gbà lérò pẹ̀lú àgbà ńlá ayé àwọn àfáà ní tá a bá ń sọ̀rọ̀ àgbà ńlá ayé nǹkan tó kó gbogbo nǹkan tó bá ti lè wà ní sánmà àti ilẹ̀ sánmà àti ilẹ̀ fúnra rẹ̀ gángan wà máa fi ń nà wà máa bẹ́ẹ̀ nà ń nà mímọ́ náàlámù wa mímọ́ là náàlámù sánmà ilẹ̀ etí ń bẹ láàrin sánmà àti ilẹ̀ etí ń bẹ nínú sánmà àti etí ń bẹ nínú ilẹ̀ nínú tá a lè fojú rí àbí tá a lè fojú rí àlàmì ni wọ́n kó bàbá ńlá ayé yàtọ̀ sọ́wọ́ tá a bá ti lè yọ ọlọ́run kúrò gbogbo tí ń bẹ ní sánmà àti ilẹ̀ ìtí ń bẹ láàrin méjèèjì ìtí ń bẹ nínú méjèèjì àmọ́ àbá àmọ́ afojúrí àbá àfojúrí àlàálà mìíràn ni alhamdulillah rabbil alamin àṣí ọlọ́run bá tàà fọpẹ́ fún òun lọba tó dá gbogbo thank you Jesus thank you Jesus òun dúpẹ́ fún wọn Jésù a wà béèrè wípé ṣé Jésù ni Rabbil Alamin sóhun ló dá gbogbo tí ń bẹ ṣé Jésù sóhun ló dá sánmà ṣé Jésù sóhun ló dálẹ̀ etí ń bẹ láàrin sánmà àtilẹ̀ ṣé Jésù ló dá ètò ń bẹ nínú sánmà ṣé Jésù ló dá etí ń bẹ nínú ọ̀rẹ́ ṣé Jésù ló dá àsẹ́ni ẹ tó bá já láàbọ̀ làákàyè òun ni wọ́n máa dúpẹ́ fún Jésù tí ò ní dúpẹ́ fún ọba tó dá Jésù èló mi já sí bàbá mùsùlùmí àwa lọlọ́pọlọ wípé àwa là ń dúpẹ́ fọ́nà àgbọ̀dọ̀ sọ pé thank you Muhammad tàbí thank you Jibril adúpẹ́ fún wọn màlẹ́kà àgbọ̀dọ̀ dúpẹ́ fún màlẹ́kà àgbọ̀dọ̀ dúpẹ́ fún àdàbíwá Muhammad sallallahu alaihi wasallam àmọ́ sọ àdúrà fún ọmọ ṣùgbọ́n ta láàmà dúpẹ́ fún alhamdulillahi rabbil alamin àṣẹ́ni tó tó gbà ọpẹ́ òun lẹni tó bá ti lè jẹ́ rabbil alamin ẹni tó dá sí fún ọ̀dá gbogbo nǹkan àfáà ní alamin náà aṣọ sínú àlèéṣù ó kó àwa tá a jẹ́ èèyàn sínú hmm, ara àbáláyé ní ọlọ́run ló dá wa wàlìjínù ó kó àwọn àlìjànú sínú ọlọ́run ló dá wọn àwọn màláíkà ń kọ́ ọlọ́run ọba ló dá wọn àwọn ẹranko ọlọ́run ló dá wọn àwọn ẹyẹ ọlọ́run ló dá wọn àwọn arúgbìn ọlọ́run ló wọn àwọn ọlọ́run ló wọn ọlọ́run ló dá wọn àwọn tí ń fàyà wọ́ ọlọ́run ló dá wọn gbogbo ń tà fojú rí àbí tà fojú rí alhamdulilayi. Rabbil alamin àsọ́lọ̀ tó dá gbogbo àwọn ẹ̀dá yìí òun láàmà fọpẹ́ fún àǹfààní tó láti wá rí bẹ́ẹ̀ tá a bá ti lé fọpẹ́ fọ́nà yóò mọ̀ wá jẹ́ ìjọsìn fún àwa tá a dúpẹ́ fọ́nà àpadà sí ibú tá a fi lé dúpẹ́ fọ́lọ́ ọ̀gbọ́n ọlọ́gbọ́n tó ṣẹlẹ̀. àwa ṣàlàyé kankan lọ alẹ́ nìkan sẹ́ ó máa ń dúpẹ́ ẹ̀ lọ ó máa ń ṣe alhamdulilayi alhamdulilayi alhamdulilayi adúpẹ́ fọ́lọ́ alhamdulilayi ẹ bá dúpẹ́ fọ́lọ́ alhamdulilayi ọmọ fẹnu sọ alhamdulilayi wàlámúyágúdìlá kọ́tù kéwàá jọ́sìn fọ́lọ́ àsìkò rọmọbọ́nà òun là ń gbà á lọ yìí kò ní gbà rẹ̀ fọ́nà táwa bá sọ wípé tọ́lọ́run ọba kan yá yóò ní lára àáfàá ní ọpẹ́ ẹnu nìkan ò tó táwa bá sọ̀rọ̀ ti jọpẹ́ ọpẹ́ oríkèéríkèé ara wà káàkì à ń dúpẹ́ fọ́lọ́run ààrẹ tá à ń gbà yìí à ń dúpẹ́ fọ́lọ́run kéèyàn ọyọ sàká à ń dúpẹ́ fọ́lọ̀ ni kéèyàn ọ̀nà hajj àfi ń dúpẹ́ fọ́lọ̀ ni kí ló jẹ́ àmìlè òun làdífì ìyá wa Aisha ọ̀kan nínú àwọn ìyàwó anábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kó ṣẹlẹ̀ níjọ́ kan tó já sí wípé anábì wa jíròrò ó wá ṣe náà fìlà fọ́lọ̀ ìgbà tó wá ṣe náà fìlà yìí ó wá fa náà fìlà gùn ọfà náà fílàgò ọfà náà fílàgò tí ẹsẹ̀ rẹ̀ fi di tó ń kọrọ lọ́tọ́ ó rí pété èèyàn bá ti dúró pọ̀ ẹsẹ̀ a máa wú ẹsẹ̀ anábì fi wá di tọ́fẹ̀ ìdílé ìgbà lẹ́sẹ̀ dára jẹ ìyá wa Aisha wá ń sé màgbélé òbí sí ọ̀rọ̀ àà kí ló dé àwọn àlẹ́ sábàdé bàbá rẹ̀ lọ́rùn lákàmọ́ta àkọ́dá nínú ìdáwí kàwọn náà ta èmi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ọ̀sẹ̀ ọlọ́run orí ẹ̀jọ́ èyí tó tó máa ṣẹ̀ kó tó kú ọlọ́run lòun ti yọ́nú sí ọ lórí ẹ̀ kí ló wá dé tó ọ̀fẹ́ ara rẹ lẹ́gbọ̀n kí ló dé tí náà fi láàpọ̀ tó bá yìí tó wá di tẹ́sẹ̀ owó anábì sọ̀rọ̀ bá àwọn sọ̀rọ̀ tó lè ra Aisha afàlà àbúrò àbídá ṣàkóso ọ̀fẹ́ kí n jẹ́ kí ọmọ ẹ̀kú pẹ́ mo fi ń dúpẹ́ fọ́lọ̀ ni àti gbogbo náfìlà tá a ṣe tẹ́sẹ̀ wò àti dúpẹ́ fọ́lọ̀ ààwẹ̀ tá a gbà tó fi di pé ikùn fálá tí òṣò oúnjẹ ń pọ̀ mọ́ àti dúpẹ́ fọ́lọ̀ sàkátà yọ́nú owó wa àti dúpẹ́ fọ́lọ̀ mákàtà lọ àti dúpẹ́ fúnta ní Allah àfáà ní tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá ń dúpẹ́ ẹnu lásán tí ọ̀rọ̀ máa dúpẹ́ oríkè oríkè ara òdúpẹ́ fọ́lọ́ ọkàn ìsìn alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rọrùn náà èbìrí lè wí mùsùlùmí lè wí ẹni tó ń sin náà a máa wí ọ̀gá ọlọ́run a máa wí ṣùgbọ́n kájọ́sìn fọ́lọ́ kò lè rọrùn fẹ́ẹ̀nì kankan àyàfẹ́ ní ọlọ́run ọlọ́ṣọ́lọ́kàn náà wọ́n ní ẹni alhamdulillahi rabbil alamin àfáàní tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tá a máa kà fún ọlọ́pẹ́ òun lẹni tó ń dúpẹ́ orí ara ó tó ń dúpẹ́ oríkèéríkèé ara bó ṣe ń fojú dúpẹ́ ló ń fètí dúpẹ́ kò máa fojú òkú o kò máa fetí gbọ́gbọ̀ òkú o dúpẹ́ ni bó ṣe ń fẹsẹ̀ rẹ̀ rìn òfin máa rìn lọ ilé sinimá òfin rìn lọ òtẹ́ẹ̀lì tí ó ti ṣe sìnà òfin rìn lọ mọ́sálásí òfin rìn lọ kọ́ àṣì àṣìwẹ̀ ní ẹbí mẹ́fọ́lọ̀ rẹ̀ àáfàá ní gbogbo ọpẹ́ yìí òun làwa máa dàpọ̀ tí ó wàá di pé èèyàn dúpẹ́ ṣùgbọ́n ká máa sọ pé alhamdulillah alhamdulillah alhamdulillah láì sí ẹni tá à ń dúpẹ́ fún yẹn ọpẹ́ tí ò pé nìyí mùsùlùmí wọn mọ dúró ní àárín yóò mọ dúró ní ìpínlẹ̀ ara yóò wà jẹ́ fọlọ́wọ́ yọnu sí ọlọ́mọsá yọnu sí wa àfáà nílẹ̀ yẹn alhamdulilayi rabbil alamin ọkọ̀ arahmani rahim arahmani rahim àti sàlàyé ẹ̀kú pọ̀ lẹ́yìn orúkọ ọlọ́run méjèèjì yẹn ìtumọ̀ rẹ̀ àti sọ́rọ̀ àtúnléwé àtúnwé asánmọ́ àtúnlé máa dára aláàánú mọ́ lórí ẹ̀ káságbà wípé àwàmánì orúkọ ọlọ́run ni àwọ̀hímì orúkọ ọlọ́run ni méjèèjì làwùmá sífàtò rahma bá àwàmátò lè wá sáà àmà orúkọ ọlọ́run méjèèjì ó ń sọ nípa pé ìkẹ́ ọlọ́run ọba fẹ́ yóò fi kẹ́ àwọn tá a ṣe tiẹ̀ láyé àwọn tó jọ́ta rẹ̀ tí wọ́n tako tiẹ̀ yóò fẹ́ wọn láyé ràmánú dúníyàwó láàkìrọ̀ tó bá di lọ́rùn ọlọ́run yóò tó wá kẹ́yìn ràmánú náà débẹ̀ ṣùgbọ́n èyí tó wá mú jùlọ rọ̀hìmì rọ̀hìmì yẹn ni wípé àwọn èèyàn tá sọ́rẹ́ èèyàn jọ wẹ́rẹ́ ọlọ́run wàá sàmúlẹ́sà yóò wá kẹ́yìn tó bá di lọ́rùn ọlọ́run yóò الرحمن الرحيم مالك يوم الدين àfàlà bọ́síbi máàlìkì yọmi dì sẹ́rí máàlìkì yẹn ẹ̀rí pé kẹsàn-án ló gbà á sọ pé máàlìkù àní máàlìkì irú ramani rọ̀hìmì tóun náà gba kẹsàn-án tá a fi ṣe mọ̀tàbà pẹ̀lú àwọn ọkọ̀ ọlọ́run tó ń bọ̀ alhamdulillah. لله لرب العالمين للرحمن للرحيم لمالك يوم الدين asọ́lọ̀ wọn bá tá a fi ọpẹ́ fún àsẹ́ni tó tó gba ọpẹ́ lọ́wọ́ wa máàlìkì yaomi díì ó ń tọ̀ ń gbọ́dọ̀ já sí pé òun ni ó dájọ́ tó bá di lọ́rùn ṣé jésù ni ó dájọ́ ṣé ṣéun ni ó dájọ́ ṣé òṣìṣẹ́ ni ó dájọ́ sáàfáà ni ó dájọ́ ṣé màámu ni ó dájọ́ ọjọ́ náà tó já sí wípé wọ́n wà á gbogbo ọba ayé lè má lè mọ olùkọ ìyàwó ẹ̀yin ọba alẹ́ ayé ta ló ní ìdájọ́ lónìí gbogbo ẹ̀yin jíìpì ẹ̀yin májísírèètì ẹ̀yin justice gbogbo ẹ̀yin adájọ́ èké ilé ayé àtẹ̀yìn tẹ́ ẹ̀dájọ́ èké ga ìwé ọlọ́run ọba kan wá ń pè yín o lè má lè mọ olùkọ ìyàwó lílàáyí lọ́wọ́hídì lọ́kọ́ ààrùn ta ló ní ìkápá lórí ọjọ́ òní ta ló ní ọjọ́ òní lánìí tán tí òní pẹ̀dá kankan sí ààbò wa sọ fọ́lọ́ ìwọ ọlọ́run tó bẹ̀ ìwọ ló ní ìkápá ọjọ́ ẹ̀san ìwọ ló ní dájọ́ ìwọ ló ní sẹni tí ọmọ ọlọ́run náà ìwọ ló ní sọmọ àlìjánnà náà ìwọ ló lè sọ asáàbùl àárọ́fù ẹni tí ìdajì rẹ̀ ọ̀rọ̀ àná ọ̀nà ìdajì ọ̀rọ̀ àníkèrè àlùjánà ọmọ kánìmí àti yín kó jáwọ́ àlùjánà ti wà kámọ̀ wọná àbí ìdajì ara náà ìdajì ara náà àlùjánà iná náà ní jẹ́bẹ̀. àṣẹ máàlìkì yẹn mi dín sẹ́ẹ̀rí máàlìkì yẹn àáfàá lọ́nà méjì òun lálẹ́ bàtà kíkà rẹ̀ tá à ń sọ òun ní títẹ̀ jùwìd a lè fún mímù yẹn ní alif madu kó máa jẹ́ máàlìkì yaumiddi máàlìkì yaumiddi tó bá sì wù wá a lè mú madu kápá jẹ́ kó di máàlìkì yaumiddi alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yaumiddi maliki kò ní jẹ́ máàlìkì máàlìkì àáfà ní kìrọ̀ àtà kìrọ̀ àdéjẹ́jì òun ló ṣe nínú kìláàrùn ọ̀sán yìí méjèèjì lálàáfíà lórí ṣùgbọ́n tá a bá sọ pé máàlìkì yọ ní dì ọlọ́run lọba tó níjú ẹ̀sán láàrin kápá torípé wọn ni máàlìkù fáìlù tọ́lá pé màlìkì yọ ní dì màlìkì yẹ́wọ́ mi di ó kápá ọjọ́ ẹ̀san ọlọ́ọ̀bá àlejọ́lá ó kápá lórí ọjọ́ ẹ̀san ní ìlú ìdíjọ́ wáyé jẹ ọlọ́ọ̀bẹ kàbá orí rẹ̀ àfáà níta bára sọ̀tún mamálìkì yẹ́wọ́ mi di àṣẹ nǹkan tó ń sọ fún wa ni pé tó bá di yọ́mù lọ́kìyàmà ọjọ́ ọjọ́ ìgbéga ìṣìyàmà ṣé láti gbé yọ́mù ìjàsà òun náà lọ́jọ́ tó ń kọ́ bá mi kú ẹ̀san tí kàlùkù bá ṣe láyé wọ́n kò fún ẹni tó máa ń ṣe dáadáa wọ́n fún lẹ́san iṣẹ́ rẹ̀ ẹni tó máa ń ṣe àbúrú wọ́n á fún lẹ́san àbúrú bákan náà yọ́mù díì àáfàá ní ọjọ́ yìí kàlùkù ọ̀wà nílẹ̀ ló sì jókòó nínú ọkọ̀ ẹni tó já sí pé nígbà tó wà láyé kìí ṣe tọ́lọ́run bọba àlejò ọlá wọn ò fi hàn ẹdí asínígbà tó wà láyé tọ́lọ́run ló máa ń ṣe wọn kó ládẹ̀ lé lọ́wọ́ kálukú ọmọ wa wò wípé a lárúbọ̀ dírù sọ̀gí ọ̀tá wà lákẹ̀lẹ̀ ọ̀tàn ìlà àhásọ́ ìwọ náà ìjọ tí mo tó rárá yé wọn wọn tó kọ́ ọ́ lẹ̀ ìjọ tí mo rárá pamọ́ gbowó wọn tó kọ́wọ́ lẹ̀ ìjọ tí mo mú fọ́tò obìnrin tí mo yàwòrán rẹ̀ tí mo tó gbé sórí íńtánẹ́ẹ̀tì àti wọn tó kọ́wọ́ lẹ̀ fún mi ẹ̀yin mẹ̀lẹ́kà kí ló dé ẹ̀tì ẹ̀wà mọ̀ ìgbà kékeré ẹ̀yìn pamọ́ ìjọ tí wọ́n rán mi iṣẹ́ tí mo yọwọ́ sẹ́yìn wọn tó kọ́wọ́ lẹ̀ ìjọ tí mo dágbére pé mo lọ nìkan tí mo bá dé nǹkan ọ̀fẹ́ ìgbìmọ̀ wọn tọkọ sílẹ̀. láyé bá dírù sọ̀gí ìrọ̀tá wà láàkẹ́bí ìrọ̀tá ní ilá àhásọ́ àmọ́ra rò pé kò tiẹ̀ sí kankan tí wọ́n yọ ọ́lẹ̀ fún iṣẹ́ rí àti iṣẹ́ ẹ̀kú gbogbo ẹ̀ wọ́n kọ́ ọ́lẹ̀ láyé bá dírù sọ̀gí ìrọ̀tá wà láàkẹ́bí ìrọ̀tá. ìyá ti wá máa ṣàlàyé fún wa pé gbogbo nǹkan tá à ń ṣe àwọn màláìkà ń bẹ pẹ̀lú wa tí wọ́n ń láti gbọ́dọ̀ ṣọ́ra ọ̀nà wo la fẹ́ gbà ṣọ́ra ọ̀nà wo la fẹ́ gbà táàfin ní jìyà níwájú ọ̀rọ̀ òun ni ká mọ̀ wípé wọ́n yẹ fífò ní kọrin ńlá làbẹ́ ìrọ̀ nínú sí i. àbí ká mọ̀ pé màláìka ń kọ dáadáa wa àtàbúrú wa tí ìyẹn bá ti lè yé wa kò ní jẹ́ ká lè ṣe tí ò dáa ṣùgbọ́n tá a bá ti rí pé ta ló fún ọ̀rẹ́ dáadáa àbí ìṣe dáadáa yọ ọ̀rọ̀ àbáwá lójijì yìí máàlìkì yawmiddin òun ni ó dájọ́ tó bá dúdú ẹ̀san gbogbo àwọn adájọ́ ilé ayé tó bá wà ń bí wọ́n bẹ̀ yẹn adájọ́ ilé ayé gbogbo ẹ̀yin olójóró ilé ayé lèmọ́lì múlùkù nìyàwó talẹ́ni tó lè dájọ́ òun á sọ pé nìlá ìlúwá ìdìlẹ̀kọ̀ ọ̀hán ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ọba kàyàkàyà òun ló lè ṣèdájọ́ lónìí gbogbo ẹ̀yin ọlọ́pàá alẹ́ ayé tẹ́ ẹ máa ń bẹ̀bí fáre ọyẹ lọ wá dúró sí ọlọ́run kan ní wàá ṣe ìdájọ́ àfáà a bá ń sọ̀rọ̀ ọpọlọ ọba ní wà láwọn olùmọ̀lùkù ni ìdájọ́ òdodo ni òun ló lè kápá lórí pẹ̀lú déédéé ni ọlọ́run ní sàmúsíṣẹ́ nìkan wọn láyé ní mọ̀rọ̀ bùkà àhàdá nílé ayé téèyàn bá jàre wọ́n lè gbẹ́bí fún torí kò lówó lọ téèyàn bá jẹ̀bi tó bá lówó lọ wọ́n á gbàre fún ṣùgbọ́n tó bá dọ́dọ̀ ọlọ́run kò sí ìtọ́jú wọn. àgbàkọ́lọ́ wọn òun ni yóò ṣèdájọ́ àfààní wà kọ́ṣà àtìlà àṣọwàtò lọ́rọ̀ fàlà tẹ́sìmọ̀rù ilá àmúsá tó bá bá jíjọ́ pé ní àlùkìyà òkúrò wọ́n wà pàrọ́rọ́ wà kọ́ṣà àtìlà àṣọwàtò lọ́rọ̀ gbogbo ohun tí máa ń sọ̀rọ̀ láyé yọ pa kò sẹ́ni tábìlì àti òlè sọ̀rọ̀ níwájú ọlọ́ta ní ọ ìgbòho tí ń tó lóko rọrùn ọlọ́run nìkan lọ́ba tó tó bẹ̀ẹ̀ níjọ́ náà tá a bá ti wá rí pé ìdájọ́ ti bẹ̀rẹ̀ fàlà tẹsíwọ́rí là ámúsá ẹ̀ ní gbọ́ nǹkan kan mọ́ àfi ámúsù bíi kí ìmọ̀rọ̀ sí bíi bíi kí nǹkan kẹ̀rẹ́ ara dún níwọ̀nba pé ámúsù lè gbé ìdákẹ́rọ́ jẹ́ òun nìkan lẹ́wọ̀n jama tó bá wá rí bẹ́ẹ̀ yàwó ẹ̀yà kúrò náà rọrùn wá lọ́la الملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا طبعا دي جوه من القيامة ما جبريل والملائكة الله أتقول الملائكة وراء تصافوا bí àwọn mẹ̀lẹ́kà ṣe jẹ́mi ọlọ́run tó tí ó yá bá aṣọ ọlọ́run láyá tàkàlà lọ́rùn wọn ní lè sọ̀rọ̀ láyà tàkàlà wọn kìí ṣe pé wọn ò ní fẹ́ sọ̀rọ̀ wọn ní níkàpá àti ìṣòro wọn. ilá mẹ́rin àdínà láwọn rahman afẹnitọ́lọ̀ ọ̀rọ̀ rahman tó bá yọ̀gbà fún wọn kọ́ọ̀lá sọ wá bá kíni tó ń ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ dáadáa ní òun sọ lẹ́nu torí bí ọ̀bá sọ ló lọ́kọ́ kàdúrà bá láàrin jama à ń ṣàlàyé eléyìí káfíńmọ̀ kọ́nà wọn bá àlejò ọlá máàlìkì ìyàwó méjì òun náà lẹni tó ní kápá lórí ọjọ́ ẹ̀san òun ni ó ṣèdájọ́ lórí gbogbo àwọn ẹ̀dá àfáà ní tá a bá ti wá lè pọ̀ yé bọ́lọ̀ ni ó ṣèdájọ́ kò ní ṣàgbòsíṣẹ́ nìkankan ìyẹn ó máa fi rinlẹ̀ fún wa ìfìbákùnlé bá ọ̀gbìn ìjọsà ó ń fi rinlẹ̀ pé tá a bá kú tán kìí ṣe bá àkẹ́jẹ́ là lásán wọ́n jù wá dìde wọ́n dẹ̀ san wá lẹ́san ìyẹn ti yọ́mọ̀ ọ̀bà àlejò ọlá. bákan náà a tún rí ìdìmú nínú àyà yẹn a sùlẹ̀ sáà àlá ayé amọ́là ní záníkà ní ọ̀hún alẹ́bí yúdánù fi ìlànà mìíràn ọjọ́ tó já sí wípé àwọn tó tún ṣiṣẹ́ kan àwọn tó ṣe dáadáa nígbà táwọn aláyé wọ́n tún fẹ́ lè máa ṣiṣẹ́ bí wọ́n san gbèsè wọ́n fẹ́ lè máa tún san gbèsè pẹ̀lú àwọn kan tí ó ń bẹ ní ọ̀rọ̀ wọn àfa aláwọ̀ mọ̀ eléyìí ọlọ́run nìkan lọ́ba tí yóò dà lórí ọ̀rọ̀ àfa wa tún mú àyà kùránì wa tọ́lọ́ níwà lẹ́bí هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن ọlọ́run wá kà wọ́n wọ́n ẹ̀rọ ṣùgbọ́n èyí tó kọ́ wá ní pé àlùmọ́lìkù alùkùdúsù ìtumọ̀ àlùmọ́lìkù ni pé ẹni tó lè nǹkan lánìí kápá ẹni tó lè dọ́lá lórí nǹkan kò sẹ́ni tó mọ̀ síta ìbá ní Allah àṣẹ máa líkì ọmọ ìdí ìwọ ọlọ́run ọba ọba tó já sí bòrò ni ó dájọ́ lọ́jọ́ gbèǹde pẹ̀lú gbogbo ọ̀rọ̀ òṣùwọ̀n ṣẹ́ nìkan kókó èèyàn lè níṣẹ́ rẹ tí wọ́n bá wọn pé fún kọ́ kò ní padà kún yòókù fọwọ́ ọlọ́run lòun ní àsọ́lọ̀ ọba yìí tó bá wá díjọ́ gbéǹde ó ń jẹ́ kó yọba pé òun lòun ó darí ọjọ́ náà òun lòun ó fi yé àwọn èèyàn pé mo ráwọn òṣìṣẹ́ mi wá sáyé kí wọ́n ṣe ti yí ni ọlọ́run dáṣà sí ọdí àfáà ní tó máa rí bẹ́ẹ̀ tá a bá sọ̀rọ̀ wípé ìwọ ọlọ́run ọba máa ní kí ọmọ ìdí táwọn àfikún pé إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم إياك نعبد àṣẹwọ́ ọlọ́run láàmà jọ́sìn fún ìyáka náà búdù ìwọ láàṣẹ lọ́kàn ṣoṣo ìyáka náà búdù ìwọ láàyẹ̀pẹ̀rẹ̀ ara wa fún ìyáka náà búdù tá a bá ní ṣòro tá a fẹ́ ṣe àdúrà ìwọ ọlọ́run ọba náà láàrin ẹ̀yọ lọ́dọ̀ ara wa fún àṣẹ yíyá kanáàbù àwọn òní sin òrìṣà nítàwa ìwọ láàmà sin iṣẹ́ kanáàbù àmì bá wọn sọ òun méjì iṣẹ́ kanáàbù òun ní wa ká bá sí ọ̀ṣun òṣogbo iṣẹ́ kanáàbù àní jalẹ́ lẹ́yìn ìyáka náàbùdù kò sẹ́ni tá a máa kí òun fún àfiwọ́ lọ ìyáka náàbùdù a ní gbàrà lóńdè a ní gbàrà lè gàgà jùlọ ọlọ́run ìyáka náàbùdù wá ìyáka nasta'in ìdìnnà siratal mustaqim ibi ni a ti rárá dúró lónìí pẹ̀lú ọ̀dọ́ wọn tó bá wá di lọ́la a máa wá tẹ̀síwájú lórí iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ ọlọ́run ọba ìwọ láàmú ọjọ́sìn fún wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ láti máa wá ìrànlọ́wọ́ wá tó a tẹ̀síwájú láti bí tó bá di ọ̀la abẹ́ ọlọ́run ọ̀la alágbára ọ̀rọ̀ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب